tó ẹ káàbọ̀ sí wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo máa kí yín o mo kí yín níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú báyìí kò ní wá gbèsè o àmì lọ́la ṣèdùà <laughs> ǹjẹ́ ti gbọ́ mo ní gbé yín débẹ̀ ni o màá ti gbogbo ọjà Lagos State pa tí ẹ̀yin ará ọjà bá disobey <laughs> àṣẹmi fọláṣadé tinubu <laughs> ṣe ń gbọ́ àṣẹmi fọláṣadé tinubu hmm. ycw ló sọ bẹ́ẹ̀ ṣe ti gbọ́ o ìpè wọn làwọn máa ti gbogbo ọjà pa tí gbogbo ẹ̀yin ará ọjà tẹ́ ẹ bá dìsòbè tẹ́ ẹ bá kọ̀rọ̀ sí àwo ti fọláṣadé tinubu lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí èsì tí wọ́n bá jáde nìyẹn o tí wàá lè mo gbé fún yín o bàbá wa jàgàbá fúnra rẹ̀ idán ńlá lórí ta bàbá àgbàlagbà number one president tó jẹ́ pé ọ wọlé bá ara dé everybody tó jẹ́ pé pínkì ò gbọ́dọ̀ dùn number one president tó fìyà ju aráàlú táráàlú tó yẹ kiri tó tún smile àwọn ọlọ́tún kọ́ nàìjíríà ní suffering and smiling ajé wàhálà ìpọ̀ ẹ wo ẹyà rẹ yìí bàbá mi yorùbá nation la fẹ́ o òmìnira ilẹ̀ yorùbá òun lè ṣe kókó bẹ̀tùwálé bàbá Ah, epo one two yìí ṣe é ṣúọ̀ pé <laughs> ṣé ẹ̀ rí pé ibi tẹ́ ń gbé kínní ló ti ń kọjá agbára wa báyìí nígbà tá a ti ń ra epo ní one two kí ló tún kù eré ló kù o ká máa sá eré ní báyìí bet ẹ sà àbáwò ẹ jẹ́ ká mọ bó ṣe lọ epo wa tún tẹ gbélé yìí àkóso <laughs> ẹ jọ ẹ gbé sí mi létí ṣé two bay lóyè ń lọ ni àbí three bay àbí ẹkọ̀ ṣe ń freestyle ẹ̀ ni ká lè tètè mọ orí eré tá a máa ṣe kéde tá a máa sá o bẹ̀ẹ́ nìgbè <laughs> ju gbogbo ẹ̀ lọ ṣá nàìjíríà ṣáà lè kú ọlọ́run ajé akọ̀forí ti ni kórí má pa ló dẹ́kun but ẹ má bínú ẹ̀yin èèyàn mi ṣé ká sọ pé àwọn tó introduce bàbá Tinubu ni ká gbé ṣépè ni àbí àwọn tó gbé bàbá àbí bàbá gangan ni ká sọ pé ẹ sà <laughs> ṣùgbọ́n ẹwẹ́ ìyá mi ẹ̀yìn bàbá mi ẹnu mi kọlẹ̀ ti máa gbọ́ búburú o nítorí pé kí ni Yorùbá nation òun la fẹ́ o but ẹ má bínú o ṣé àwọn tó ń sọ wípé Tinubu ló kàn Tinubu ló lè ṣe ẹ̀jẹ̀ sáwọn ni ká gbé ṣépè ni àbí àwọn tí wọ́n ń pariwo pé òun ni mẹ̀sáyà òun ni mẹ̀sáyà ṣáwọn ni ká fún lépè ni àbáwọn tó ń pariwo pé Yorùbá ló kàn Yorùbá ló kàn ṣáwọn ni ká bu èpè jó ni torí lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní parọ́ fún yín ìyà tó jẹ Nàìjíríà ti ṣe press up o ah ó ti ṣe press up torí báyìí sìn àwọn ọmọ ibi tí bàbá Tinubu gan darí wa lọ àwọn agọ́kọ̀ forí kò ní bẹ̀ẹ̀ tí lọ́wọ́lọ́wọ́ báyìí with the way bí situation Nigeria ṣe rí lọ́wọ́lọ́wọ́ as at now ah mi ní parọ́ fún yín ó gbóná mọ́ everybody gidi gidi gidi ni o àti àwọn tó ń pariwo pé Tinubu ló lè ṣe òun ni messiah àwọn gan jẹ press up ìyà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé sápàyà ẹ mú wọn <laughs> ìyẹn ni àbí àwọn tó ń sọ pé òun ni ọ̀nà àwọn gan jẹ̀yẹ lọ́wọ́lọ́wọ́ torí pé kò sẹ́ni tó tì mọ ọjọ́ tí nàìjíríà máa stop ṣùgbọ́n ká má parọ́ náà nàìjíríà yóò ti bàjẹ́ tó báyìí ẹ́ nàìjíríà yóò ti bàjẹ́ tó torí ẹlòmíì ṣe kí ni ó sì jẹ́ dómi ó fi tọ́kí gba lẹ́gbẹ̀ẹ́ kò tí ì mọ bó ṣe lọ kó mọ pé lọ́wọ́lọ́wọ́ ìyá ti jẹ́ everybody ṣùgbọ́n bàbá Tinubu ẹ bá jà parọ́ fúnra wa ó dàbí wípé bóyá ẹ ò mọ̀ pé ṣége bá ń sá ṣẹlẹ̀ sálẹ̀ bóyá kẹsàn kalẹ̀ kẹ jẹ́ kẹ gbọ́ wípé ìyá ń jẹ àwọn aráàlú ìyá jẹ wọ́n o lọ́wọ́lọ́wọ́ báyìí <laughs> ṣége bá ń sá là ń tí wọ́n jáde kẹ tí wọ́n gbọ́ o ṣèyí tí fọláṣadé tinubu náà tún ti ṣe kínní ó tún ti fún wa ní ṣége mi hmm, bàbá ṣe tiẹ̀ ọmọ náà ṣe tiẹ̀ ẹ jọ gbogbo ọmọ nàìjíríà òmìnira ilẹ̀ yorùbá la fẹ́ o we will shut down the computer village overflogant the overflogant disregard of orders by tinubu daughter fọláṣadé tìǹbù àwọn ló tún gbé jáde wọn láwọn máa ti gbogbo ọjà pa ni o wọ́n máa ti mọ́lẹ̀ ni o wọ́n máa ti gbogbo ẹ̀ kéè ó ti wá ṣẹlẹ̀ báyìí o wọ́n fẹ́ ti gbogbo ọjà especially computer village wọ́n fẹ́ ti computer village of all people of all place torí pé wọ́n fi ọwọ́ pa idà yín lójú ìyẹn tún ṣọ́ọ̀kì mi o èèyàn ló tún ṣọ́ọ̀kì o ṣọ́ọ̀m fẹ́ ti gbogbo ọjà èkó ni o nítorí pé wọ́n gbéná wojú àwọn wọ́n wọ́n disrespect wọn ṣé lèsì rí i pé wọ́n fọwọ́ pa ìdá màmá fọláṣadé tinubu lójú ó wá di tá à ń ti ọjà fún ó ga o láìsí ẹjọ ṣáwọn wá ní pẹ́sidẹ́ǹtì ń sìn sorry mo ti gbàgbé pé àwọn náà ṣètò ní pẹ́sidẹ́ǹtì torí àwọn náà lọ sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sean fẹ́ ti ọjà nítorí wípé wọ́n fọwọ́ pa ìdá mrs fọláṣadé tinubu ìyálọ́jà general all over <laughs> ó ga o ó ga o nàìjíríà kò sí nǹkan tó ju wọn ní rí kò sí nǹkan tó ju wọn ní rí tán kò dẹ̀ sí nǹkan tó ti wọn ní gbọ́ kò sáàlà tí wọn lè dá o ẹ ṣàkọ ẹ ṣàkọ múlẹ̀ fúnra yín ẹ ṣàkọ ń gbà sí fúnra yín ẹ wá sọ nàìjíríà ẹ wá sọ wá ní bọ ẹ ń gbà sí ẹ ń gbà wá lọ́tún lọ́sì ẹ ṣàṣàyé bó ṣe wù yín kátẹ́ gbà pé ẹ mọ̀ pé ná as first daughter of Nigeria now láìṣe pàwọn ní gọ́fìnà láìṣe pàwọn ní senate láìṣe pé wọ́n wà ní president ọ̀rọ̀ Real advice tó fi jẹ́ pé ọwọ́ àwọn ni ọ̀dà àti ti gbogbo ọjà páwà. mo fọ́ o ṣẹ̀rí dádì mọ́tẹ̀ ṣe ń gbá wa back to back wọ́n fún wa ní ṣégè báńsá náà ọmọ náà ṣe kí ni ọmọ náà tún jáde olóhùn bá fi ojú wa rí mẹ̀mẹ̀ hmm, torí pé àmọ́ mẹ̀mẹ̀ tábà tí wàá mọ mẹ̀mẹ̀ àá tí wàá mọ mẹ̀mẹ̀ tábà tí wàá mọ mẹ̀mẹ̀ àá mọ mẹ̀mẹ̀ ó ga o nàìjíríà ẹ wo kò yí yìí ó ti fẹ́ pa wá ẹ̀yin bàbá Tinubu ẹ̀ ṣàánú wa but ìgbà táwọn ọmọ èèyàn wá síta tó ń protest nígbà yẹn bàbá bọ́ta bàbá ní pé kó má protest ipò máa sọ peacefully but ìyá bàdá Fọláṣadé Tinubu yìí náà pẹ́ láwọn tó sọ pé káwọn ìyá kọ́ wọ̀n àwọn ọmọ o kọ́ má ṣe kí ni kọ́ má bọ́ta kọ́ wá protest torí pé kí ni kò ṣe nǹkan táwọn nídìí nìyẹn pé bàbá wọn ṣe kí ni bàbá wọn máa ṣe kọ́ fún wọn ní time bàbá wọn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni ẹ jọ ṣé ara time yẹn ìyá tá a fẹ́ fi jẹ lélẹ̀ ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣé ẹ ti rí yorùbá nation láfẹ́ o òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn òdì ṣé torí wípé wọn ò gbà kẹ forcefully pé àṣìyá lọ́jà ṣé torí báwọn aráàlú wa yarí pé wọn ò gbà àti àwọn tíkẹ́ẹ̀tì òṣì tẹ̀ ń já kiri àti àwọn levies àwọn owó orí òfò tẹ̀ ń gbélé wọn lórí kiri ṣé torí pé àwọn aráàlú ò gbà wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn ló wá di pé wọ́n fi ọwọ́ pa ìdá yín lójú lẹ̀ṣẹ̀ wá fẹ́ bínú ti ọjà èyí ga ọ lẹ́tìkẹ́ ẹ wo ẹ̀yin yàmẹ̀yìn bàbá mi Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó níbikíbi tẹ́ bá wà ẹ bá mi like ẹ subscribe ẹ share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwé èèyàn pé ah ṣé gèbánzá ni bàbá àtọmọ fojú Nàìjíríà rí o torí ẹ̀ la ṣe sọ pé ẹ jẹ́ ká máa lọ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ agbọ́n tí wọ́n sọ hmm, Yorùbá nation ìyá go and sleep na your papa market she wan lock ṣe ti gbọ́ wọ́n ní ọjà bàbá ẹ̀ ló fẹ́ tì oríṣiríṣi la máa máa rí o ní ọ̀dọ̀ Tinubu àti àwọn ọmọ ẹ̀ ẹ̀san Ọlọ́run adé bá wọn lágbára Ọlọ́run ọba èmi kọ́ mo sọ o nǹkan tí wọ́n kọ síbẹ̀ nìyẹn hmm, mo rò pé orí lady yìí yìí pé what nonsense is this pẹ̀lú gbogbo ohun tí bàbá ẹ̀ fojú wa rí ìwọ náà tún ń ṣe tiẹ̀ ó ga o tí wọ́n bá bí ìyáláyà rẹ̀ <laughs> ọmọ Tinubu èmi kọ́ ni mo sọ ń tọkọ síbẹ̀ ni ẹ̀wò ẹ̀wọ́ ìyá mi yìí bàbá mi Yorùbá Adéṣọlá òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá mi like ẹ subscribe ẹ jẹ́ kó máa yá àwọn èèyàn pé Yorùbá Nation náà ni God bless Yorùbá Nation a máa fi ṣèdágbére torí àgbẹ̀niroko títí kó gbàgbélé la fi sọ pé ó dàbọ̀.